now nǹkan kó bẹ̀rẹ̀ sí gbé ọlọ́run ga fórí ọ̀fẹ́ àti àánú ọlọ́run let's begin to appreciate him let's begin to appreciate him let's appreciate the lord let's appreciate him let's appreciate jehovah god let's thank him let's worship him let's honor him let's give god the praise let's give god the praise. Let's give God the praise. Let's give God the honor, glory, and adoration. Let's thank Him. Let's thank Him. Let's thank Him. Jehovah God, we thank you. We honor you. We worship you. We thank you, Jehovah God, right now. We thank you, Father. Somebody thank Him. Let's appreciate Him. Let's give that honor to Him. Let's give that glory to Him. Let's give that honor to the Lord. Lord, we thank you right now. We worship you. We worship you. We worship you. We worship you. We worship you. We honor you. We thank you. We glorify you. We bless your name. We thank you, Lord, for what you are doing. Somebody thank him, thank him, thank him, thank him. Thank him, thank him. Appreciate him right now. Appreciate over God for what the Lord is doing in the name of Jesus, for what Jehovah God is doing right now in our life, for what Jehovah God is doing right now in your home, for what Jehovah God is doing right now in your family. Let's begin to appreciate God. Let's begin to give that honor to Him. fún ohun ńlá Ọlọ́run ṣe inú ayé wa fún ògo fún ìmọ́lẹ̀ àti ọ̀rọ̀ rẹ̀ lórí ayé wa let's begin to appreciate him ẹ ká fi ọpẹ́ fún ọlọ́run yìí torí pé àánú ẹ̀ dúrálá let's appreciate him bẹ́ẹ̀ ká gbóhùn asókè ká yìn ọlọ́run pé olówó ṣeun ọlọ́run agbé ọ̀gá òwò ọlọ́run ìmọ́lẹ̀ ó ṣeun wọ́n tó ọba tó lágbára lórí ohun gbogbo jésù ó máa ṣeun adúpẹ́ fún ohun tó ń ṣe lord we thank you olówó ṣeun fún iṣẹ́ ìyanu ìwọ ọlọ́run fún iṣẹ́ ògo ìwọ olódùmarè Let's begin to thank Him. Let's appreciate the Lord right now with all our heart, with everything that's in you. Let's give that honor to Him. Let's give that glory to Him. Let's give that glory to the Lord. Let's appreciate Him. lọ́wọ́ Jésù yìí agbára rẹ̀ lórí ayé wa Ọba tó lágbára lórun gbogbo. Let's thank Him. Let's appreciate Him. Let's give that honor to Him. Let's worship the Lord. ẹ ká dúpẹ́ lọ́wọ́ jésù yìí fún ohun tí jésù yìí ṣe o let's thank him let's bless him lord we thank you lord we appreciate you lord we honour you lord we praise you we give you praise we give that honour to you olúwa gbé ọ̀gá fún ńlá tó ń ṣe olúwa gbé ọ̀gá fún ìyanu ọ̀rọ̀ rẹ olúwa fún ògo ọ̀rọ̀ rẹ wọlọ́run jésù máa ṣeun ìwọ ìmọ́lẹ̀ ò ṣeun wọ́n tó lágbára lórí ohun gbogbo wọ́n tó gbogbo ìyìn yẹ orúkọ rẹ sẹ́ we lift our voice in praise in honour to your name olúwa gbé ọ̀gá nítorí orúkọ rẹ nínú ayé ẹni kankan somebody thank the lord somebody appreciate over god ẹnìkan gbé jésù ìga fún ìyanu rẹ lórí ọ̀rọ̀ rẹ thank him for what the lord is doing right now and for what he will do what he has prepared to give to you ẹ ká dúpẹ́ fún ohun tó fẹ́ fún ọ ohun tó fẹ́ fún èmi àti ẹ ẹ ká dúpẹ́ lọ́wọ́ Jésù Olúwa ọlọ́run mi ò mà ṣe o ọlọ́run mi mo yìn ọ́ we lift our voice in praise to you olúwa gbé ọ̀gá fún tó ń ṣe olúwa yàn fún ìyanu ìwọ ẹ̀rọ ọlọ́run lórí ayé ẹnìkankan somebody thank him dúpẹ́ lọ́wọ́ jésù yìí fún ìyanu rẹ̀ ṣẹ dúpẹ́ fún ìyanu ògo àtẹwà rẹ̀ ọlọ́run a yìn ọlọ́run a gbé ọlọ́run á fi ògo fún ọ ọlọ́run á fi ọpẹ́ fún ọ ọlọ́run á fi yìn fún ọ fún ohun tó ń ṣe lọ́wọ́ yìí fún iṣẹ́ ìyanu rẹ lórí ayé wa fún iṣẹ́ ìyanu rẹ lórí ilé wa fún iṣẹ́ ìyanu rẹ we thank you Lord we appreciate you give that honour to him let's give that honour to whom is due to receive it ẹ ká fi ọpẹ́ fún ẹni tó lọ́pẹ́ yìí o let's give that honour to the Lord. that honor to Jehovah God. Let's thank Him. Let's appreciate Him. Thank Him for the love of God. Thank Him for the grace of God. Thank for the Spirit of God. Thank for the power of God. Thank Him. I thank you, Lord, for what you are doing. I appreciate you, God. for what you will do. I give that honour to you. Mo fi ọpẹ́ fún ọ torí pé àánú rẹ dúró lára lórí ayé mi. Lord, I thank you, Lord, fún ìrìn àjò náà. Thank him. Give that praise to him. Give that honour to him. Give that worship to him. Give that adoration to him. Give that praise to the Jehovah God, the Lord I worthy of our praise. Ọlọ́run tó ní gbogbo ọpẹ́, Ọlọ́run tó ní gbogbo èyí ọlọ́run tó ní gbogbo ògo lọ́wọ́ let's thank him let's worship him ẹ ká júbà rẹ̀ fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ayé wa ni olúwo ajúbà rẹ̀ ṣe àyàn agbé ọ̀gá a fi ògo fún ọ a fi ọlá fún ìwọ jésù gbogbo èyí jẹ́ tiẹ̀ ọba tó lágbára lórun gbogbo somebody thank him ọba tó lágbára lórun wò somebody appreciate him ọba tó lágbára lórun gbogbo Somebody give that honor to him. Ọba tó lágbára ló ń gbò. Let's thank him. Let's appreciate him. Olúwo ṣeun. Olúwo ṣeun. Olúwo ṣeun. Olúwo ṣeun. Ọlọ́run gbàlá yìn Ọlọ́run gbàlá gbé ọ̀gá. Ọlọ́run gbàlá fi ọpẹ́ fún Ọlọ́run ìgbàlá yìn Ọlọ́run ìfẹ́ gbé ọ̀gá fún àánú rẹ lórí ayé wa somebody bless the lord somebody appreciate the lord ẹnìkan gbóhùn rẹ sókè kó yan ọlọ́run ẹ yan ọlọ́run yìí ẹ gbé jésù yìí ga ọba tó pọ̀ nípa ti agbára ọba tó ní gbogbo agbára lọ́wọ́ ọba tó ní gbogbo èèyàn lọ́wọ́ lift your voice and bless him olùgbàlà ó ṣe olùgbàlà ó ṣe jésù ṣe ìwọ tó pọ̀ nípa ti agbára ìwọ ni mo fi yìn fún. ìwọ nìkan nìyẹn o jésù ìwọ nìkan ni ìyẹn o bàbá ọba tó lágbára lọ́run àdìláyé orúkọ rẹ̀ borí gbogbo orúkọ ìwọ nìkan ni ìyẹn o Jésù bóyá wá nìkan ní ilé o bàbá ìwọ nìkan ní ilé o olódùmarè ọba tó lágbára lọ́run àìláyé orúkọ rẹ̀ borí gbogbo. alágbára gíga o bàbá mi àgbà. àkọ́dá ayé ìbẹ̀rẹ̀ ohun gbogbo ṣẹ́. olódùmarè ọba ìmọ́lẹ̀. ọba ń o. Ìwọ nìkan ni ìyẹ o bàbá. Ìwọ nìkan ni ìyẹ o Olódùmarè. Ọba tó lágbára lọ́run àti láyé orúkọ rẹ̀ borí gbogbo ìkọ́ o ìwọ nìkan ni iye o bàbá bóyá ìwọ nìkan ni iye o Jésù bóyá bóyá o ìwọ nìkan ni iye o olódùmarè ọba tó lágbára lọ́run àti láyé orúkọ rẹ̀ orí gbogbo orúkọ ìwọ nìkan ni iye o bàbá. dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ṣàánú fún ọ. jésù o o dúpẹ́ lọ́wọ́ ọlọ́run hmm. ẹ bá mi ẹ bá mi júbà rẹ̀ ẹ bá mi wólẹ̀ fún o jésù ọkọ̀ ìjọ ìwọ nìkan lọ ẹ̀yẹ ẹ bá mi júbà rẹ̀ ẹ bá mi wólẹ̀ fún o jésù ọkọ̀ ìjọ. ọlọ́run dá wá ipò ìyàn lógo ọlọ́run yìí kábíyèsí alágbára gíga bàbá mi ńlá olùsọ ojú ọ̀run bàbá mi àgbà. ọlọ́run tó ṣàánú fọ dúpẹ́ lọ́wọ́ jésù yìí. dúpẹ́ lọ́wọ́ jésù yìí ọba tó pọ̀ nígbà tá a gbá let's lift our voice and begin to appreciate him. ẹ dúpẹ́ lọ́wọ́ arúgbó ìgbàanì àìkú àìsà ọlọ́run ìmọ́lẹ̀ ńlá ọba tó lágbára lórí gbogbo ọba tí òjò bàjẹ́ ọba tí òjò dàrú jésù aláàánú wa olórí ọ̀fẹ́ wa olùgbàlà wa ìṣẹ́gun wa agbára wa ní gbogbo ọ̀nà lift your voice and just appreciate him ẹ ká gbóhùn wa sókè ká yan ọlọ́run yìí olúwo mà ṣe lórí ọ̀rọ̀ mi olúwo mà ṣe nu ilé mi lift your voice and thank him lift your voice and appreciate him gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa let us begin to ask the lord the lord jehovah god to forgive every sin tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ mi ni olúwa fẹ́ àánú rẹ gbà mí parẹ́ ó ní ìdáríjì ń bẹ lọ́wọ́ ìwọ ọlọ́run ó ní kí a lè máa bẹ̀rù rẹ olúwa mú ẹ̀ṣẹ̀ if it is that sin that is holding me of my miracle let's pray tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ni olúwa dáríjì let's begin to ask the lord the lord god of heaven to forgive if it's my sin o oh god father forgive me my sin. Olúwa dárí ẹ̀ṣẹ̀ Somebody pray and talk to God. That Lord Jehovah God to forgive the iniquities, every trespasses and transgression, every iniquity of our heart, every iniquity of our life. Somebody lift your voice and begin to pray. Mayaka dosuko tolima kusate. Bokoro bokonton telima ansate yaba. Rabakushe kele mokoso tolima kayaba. Lift your voice, our Lord Jehovah God to forgive those things Mayana namakuso tori makasa. Lo prendo sunto ko rabakayabu. Lift your voice and pray to God. Mayane le mokushenke le mosandia. Lift your voice to em mokorobukusonto le mokushintiaba. Male prendo sukata yaba. Ask the Lord to forgive those sin right now. Olúwa dárí ẹ̀ṣẹ̀ náà jì mí. Orúkọ Jésù Mosando yema usate. Ask the Lord to forgive. Rabatunto lemasikele mokusandia. Ask Lord to forgive those sin in the name of Jesus. Ask Lord to forgive those iniquity. Olúwa dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Ẹ̀ṣẹ̀ mi tó ń jẹ́ kí n rí ìyanu ìwọ Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ mi tó ń jẹ́ kí n gbóhùn ọ Jésù ní àdúrà yìí. Ẹ̀ṣẹ̀ tó ń jẹ́ kí ọlá ọlá fa hàn lórí ayé mi. Somebody pray that prayer. Ẹnìkan gbàdúrà yẹn. Tẹ́lẹ̀ lọ Olúwa dárí àṣírí mi jì mí. Gbogbo ẹ̀ṣẹ̀ tó lè mú ìdìnà tàbí ìjìyà wá fún mi ní orúkọ jésù can you pray gbogbo ohun tí ò ní jẹ́ kó o gbọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tó lè jẹ́ kí àdúrà mi èyí tí ò ní jẹ́ kó ṣe ìtọ́wọ́gbà níwájú ìwọ ọlọ́run ẹ sọ fún ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ ràn mí ni àìgbọ́ràn ni ohun tó ti sọ fún mi tó ní kí n ṣe tí mi ṣe ní ìkàyà bàbàbàbà orúkọ jésù olúwa dáríjì ask the Lord to forgive those sins ask the Lord to wash away those iniquity ẹ pé orúkọ jésù mùkátàkálàbàkàsà Mokoto lima kushekeabo. Orúkọ Jésù dada That Lord Jehovah God to forgive those sins. Olúwa dárí gbogbo àṣírí rẹ̀ jì In the name of Jesus. Ẹ̀jẹ̀ rẹ̀ kó pa ẹ̀ṣẹ̀ náà rẹ̀. Ẹ̀jẹ̀ náà pa ẹ̀ṣẹ̀ náà rẹ̀. Let the blood of Jesus wash away those sins. In Jesus' name we pray. Let's pray. Ẹ ká gbàdúrà sọ fún Ọlọ́run. Oh Lord empower me. Gbé mi wọ̀ sẹ́ẹ̀. Tí nǹkan bá jùyàn lọ, èèyàn láti ní agbára kan tó jù lọ nìyẹn ẹ pe orúkọ jésù lord empower my life gbé ayé mi wọ̀ ayé tó ń rákòrò ó dẹ kó dìde ẹ pe orúkọ jésù lord empower me olúwa gbé mi wọ̀ lord empower my life olúwa gbé ayé mi wọ̀ lord empower me olúwa gbé ọ̀nà mi wọ̀ borúkọ jésù sẹ́ that lord god of heaven to empower you for victory in the name of jesus kí ọ̀run kó gbé ọ wọ̀ sẹ́ I want to lift your voice and pray to God. You need that power to fill your life. You need that power so the yoke of enemy can break gbogbo èdè ọ̀tá kó já. Olúwa gbé Somebody open your heart to pray. and kan gbàdúrà sọ fún Ọlọ́run. Olúwa gbé ayé mi yìí wọ̀ sẹ́. Olúwa gbé I want you to empower me. Mo gba orúkọ Jésù. Ọba tó pọ̀ mo fẹ́ agbára ọ̀run látọ̀dọ̀ rẹ sẹ́ i want the power from above mo fẹ́ agbára ọ̀run látọ̀dọ̀ rẹ bàbá bẹ́ẹ̀ kó gbé ayé mi wọ̀ mo fẹ́ kí ìpín mi kó gba agbára ní orúkọ jésù I God to empower you in this season so you can able to achieve what you are praying for pé kí ohun tó ń gbàdúrà fún kó lè bọ́ sí i kí agbára ìdákulẹ̀ àti agbára asán yẹn kó di ọ̀tá yẹn the power of enemy to be put to shame somebody pray for the power of God that Lord God of heaven to empower you Olúwa gbé somebody pray that prayer pray that prayer pray that prayer gbàdúrà yẹn that God of heaven to empower us that God of heaven to empower your life that God of heaven to empower your dreams Olúwa gbé ayé mi wọ̀ ó na kí ayé mi gba ìyanu yìí empower me o oh God empower my life o oh God empower me o oh God pray that prayer gbàdúrà ẹsẹ̀ empower me o God orúkọ Jésù dáadáa kò nananananama mo ṣì ké teleboka ẹ bá orúkọ Jésù dáadáa olúwa gbé mi wọ̀ gbé Jésù yẹn that Lord should empower you Father empower me for victory Power empower me for open doors so you can able to achieve all what you are praying for. So you can able to sustain the blessing of God upon your life. Ẹ pe orúkọ Jésù, Olúwa gbé ayé mi wọ̀, Olúwa gbé mi wọ̀ sẹ̀, ọmọláwọn ńlá ló gbàdúrà pé kí ọ̀run kó gbé wọ̀, Olúwa gbé mi wọ̀, kí oore kó para sípò fún mi, Olúwa gbé mi wọ̀, kí ẹ̀tọ́ mi kó bọ̀ sí, Olúwa gbé mi wọ̀, kí ọwọ́ mi kó kọ láyé ọmọlọ́run ńlá ló gbàdúrà lord empower me empower me for victory empower me for open doors empower me for greatness in the name of jesus somebody pray that prayer that lord god of heaven to empower you that the yoke of enemy to break gbogbo èdè ọ̀tá kó jà that the yoke of failure to break empower me sọ mí di alágbára olúwa sọ mí di alágbára olúwa sọ iṣẹ́ mi di alágbára ó yá ó yá ó yá ó yá màmá aládùn gbàdúrà somebody pray that prayer that also empower you empower your journey ẹgbẹ́ ìrìn àjò mi wọ̀ ní orúkọ jésù ẹgbẹ́ ìdáwọ́lé mi wọ̀ àṣetì ó dọ́kọ́ kò mẹ́ in the name of jesus failure must leave your life disappointment of life must leave you in the name of jesus pray that lord god of heaven to empower you ẹgbẹ́ ayé mi wọ̀ ni empower my life empower my dream o oh god somebody pray ẹgbàdúrà that Lord God of heaven to empower you that the yoke of enemy break gbogbo èdè ọ̀tá jánu ayé mi jánu ayé àwọn ọmọ mi làkàtólímàkó sóko rabagaba lè prondo suko tólébó somebody pray that Lord God of heaven to empower you in the name of Jesus empower your dream empower your life in Jesus name we pray orúkọ Jésù gbogbo agbá tí ń bá ayé mi jà gbogbo ipá tó dì tó dì tó dìde ìjàkadì mọ́ ògo mi gbogbo agbá tí ń ba ayé ẹni jà gbogbo agbá tó dìde ìjàkadì mo go ayé wa lónìí let that power be put to shame ìwà agbá náà wọlẹ̀ let the glory of he say arise and shine for your light has come he said the glory of the Lord has risen upon thee let's begin to declare let that power be put to shame let my life arise and begin to shine ìwọ ayé mi dìde kó o tan ìmọ́lẹ̀ jáde let my life arise and I begin to shine I want to begin to pray and talk to God let your life arise kí ayé yín kó dìde kó bẹ̀ mú ògo jáde àwọn ọlọ́run lanu gbàdúrà ìwọ ayé mi dìde kó bẹ̀ mú ògo jáde ìwọ ayé ọmọ mi dìde kó bẹ̀ mú ògo jáde ìwọ iṣẹ́ mi dìde kó bẹ̀ mú ògo jáde somebody pray that prayer let your life arise and begin to shine ayé yín kó dìde kó bẹ̀ sí mú ògo jáde o ní orúkọ jésù iṣẹ́ mi dìde kó bẹ̀ sí mú ògo jáde somebody pray that prayer ẹnìkan gbàdúrà yẹn ní orúkọ jésù kí ayé yín dìde kó mú ògo jáde arise and shine your light has come in this season arise and shine in the name of jesus the glory of god must be seen upon you somebody pray ìwọ ayé mi dìde mú ògo jáde ìwọ iṣẹ́ mi dìde kò gbúdọ̀ jẹ́ iṣẹ́ lásán that job must just be that ordinary job that job must be a blessing to you in the name of Jesus somebody pray that prayer èèyàn kan gbàdúrà yẹn ayé mi dìde mú ògo jáde somebody pray mo kó tẹ̀lé màkà let my life arise and bring forth glory ayé mi dìde mú ògo jáde ayé ọmọ mi dìde mú ògo jáde somebody pray pray that prayer. Pray that prayer. Pray that prayer. Pray that prayer. Pray that prayer. In the name of Jesus. Let my life arise and bring forth glory. Iwaye me dide. Mo go jade. Somebody pray. Let the life of your children rise up. Rapatoye makaya. Komo go Somebody pray that your life arise and bring forth glory. Why me dide. Mo go jade. Iwaye me dide. Mo go jade. Somebody pray, let your life arise and bring forth glory. Ayé yín kó dìde, kó mú ògo jáde. Let your life arise and bring forth glory in this season. In the name of Jesus, in this hour, let your life arise and begin to bring forth the glory of God. Kí ògo Ọlọ́run kó bẹ̀ sí jáde, ògo Olódùmarè kó bẹ̀ sí farahàn nínú ayé ẹnìkankan. Let your life arise in the name of Jesus and bring forth glory and bring forth blessing. Ayé mi kó dìde kó mú ògo jáde kó mú ògo jáde kó mú ògo jáde kó mú ògo jáde let your life arise and bring forth glory in the name of Jesus in Jesus name we pray let's pray Lord let my dream be fulfilled ìran mi kó wá sí ìmúṣẹ ní ọdún yìí Olúwa jẹ́ kí ìran mi wá sí ìmúṣẹ let my dream come to pass I want you to pray that prayer Lord let my dream ìran mi kó wá sí ìmúṣẹ my dream to to excel ìran àmì láti tẹ̀síwájú my dream to do great things ìran àmì láti ṣe ohun ńlá ẹ pe orúkọ Jésù Olúwa jẹ́ kí ìran àmì kó wá sí ìmúṣẹ my dream over my children ìran àmì lórí àwọn ọmọ mi your dream over your job ìran rẹ lórí iṣẹ́ yẹn ẹ pe orúkọ Jésù Olúwa jẹ́ kí ìran àmì wá sí ìmúṣẹ ìwọ agbára ìdènà tí ń dí ìran lọ́wọ́ gbogbo agbára tí ń dí ìran lọ́wọ́ gbogbo ẹ̀mí tí ń dí ìran lọ́wọ́ gbogbo agbára tí ń fa ìran sẹ́yìn ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa let that power be put to shame can you lift your voice and begin to pray in the name of Jesus father I pray let my dream begin to come to pass ìwọ̀n ọ̀ràn mi bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ orúkọ Jésù dáadáa ìwọ̀n ọ̀ràn my dream this year you see write the vision down and make it plain ìnànàmàkúso tó yaba your dream for success your dream for open door ìran mi láti ṣe rere ìran mi láti ní ìwé ìgbélùú I don't know what is your dream ìran mi láti ṣe ohun ńlá ẹ pe orúkọ Jésù Olúwa jẹ́ kí ìran mi kó bẹ̀rẹ̀ sí ṣe let my dream begin to come to pass no more delay upon my dream no more delay upon my dreams no more delay upon my dreams no more delay upon my dreams no more delay upon my dreams no more delay upon my dreams no more delay upon my dreams ẹ gbàdúrà yẹn no more delay upon my dreams somebody pray that prayer that no more delay upon your dreams in the name of jesus no more deny upon your dreams ní orúkọ jésù ní orúkọ jésù ah thank you my daddy ah thank you my daddy thank you holy spirit in jesus name we pray i don't know that somebody here in this prayer now ẹnìkan wà ní àdúrà yìí ah, you have um, o ti rí ìjà eh, ẹlẹ́ ìjákulẹ̀ lẹ́ẹ̀kejì rèé àbí bí àjákulẹ̀ you have done something bí ẹlẹ́ẹ̀kejì rèé i'm hearing the second time number two maybe o ṣe wa lọ number two ni i don't know but it's two i know there's something two upon this that i'm hearing ẹ ká porúkọ jésù let that failure come to an end number two number two number two ìwọ ìjákulẹ̀ nínú ayé mi lórúkọ Jésù mú kàdáyà alábàkú sọ̀ndólè màkú sàdá ìwọ ìjákulẹ̀ parẹ́ in the name of Jesus gbogbo agbá tí ń já ayé ẹni kulẹ̀ that power mi kò sọ́ndì àmàmú sàtẹ̀ gbogbo agbá tí ń já ògo kulẹ̀ gbogbo agbá tí ń já ìrànlọ́wọ́ kulẹ̀ nínú ayé ẹni lónìí ẹ orúkọ Jésù kó parẹ́ pátápátá let it be disappear. Somebody pray. Ìwọ ìjákulẹ̀ parẹ́ nu ayé mi. Somebody pray that prayer. Ẹnìkan gbàdúrà yẹn dáadáa. Ní orúkọ Jésù. Ìwọ ìjákulẹ̀ parẹ́. Ní ọ̀nà mi gbogbo. Ìwọ ìjákulẹ̀ parẹ́. Nínú ayé àwọn ọmọ mi. Porúkọ Jésù yẹn. Kí ìjákulẹ̀ yẹn kó fi ayé rẹ lẹ̀. Porúkọ Jésù. Ìwọ ìjákulẹ̀ ní ọ̀nà mi gbogbo. Ọmọlọ́nla ló gbàdúrà. Disappointment in my way. Disappointment in my life. Disappointment in a failure at the edge of success failure at the edge of success somebody pray that prayer and ẹnìkan gbàdúrà do I am. say failure at the edge of success disappear for me ní orúkọ Jésù parẹ́ pata, in the name of Jesus pata pata, in the name of Jesus failure at the edge of success in my life disappear in the name of Jesus remove now remove now remove now Remove now. Remove now. In the name of Jesus. In Jesus' name, we pray and come Badua. Tell the Lord, as I run, O God, let me overtake to receive back all what that is mine. Mo ṣe sáré mo ṣe máa sáré náà dún yìí. Jẹ́ ń lé gbogbo ohun tí mò wá jẹ́ kí n lè bá. Remember, it's not too late. This is the fourth month in the year. It's not late. This is the first month in the year. You can still get all what you need. Ẹ pe orúkọ Jésù ẹ sọ fún Ọlọ́run. Gbogbo eré mi ní ọdún yìí, my journey in this year, all my all my effort in this year, jẹ́ kí n lérí ayé mi bá. Let me possess my possession. Gbogbo gbogbo làkàkà mi ní ọdún yìí, my effort in this year to move forward. let me recover it all I want you to open your mouth and pray let me recover it all rabagaba somebody pray open your heart to God let me recover it all in the name of Jesus somebody open your heart to God let me recover it all pray and talk to God you must recover all what that is yours in this very year you must recover all what that is yours. Somebody pray that prayer. I must recover. Somebody open your heart to God that you must recover the blessing. You must recover the glory. In the name of Jesus, open your heart to God. You must recover all what that is yours now. In the name of Jesus, all what that is mine, I must recover. In the name of Jesus, the blessing of our overflow must be your portion. Open your heart to pray. The blessing of overflow. In the name of Jesus. The blessing of overflow. In the name of Jesus. The blessing of overflow. In the name of Jesus. The blessing of overflow shall be your portion. Somebody pray and talk to God. The blessing of overflow shall be my portion. In the name of Jesus. Can you pray that the blessing of overflow shall be your portion? In the name of Jesus. Thank you, our Jesus. Thank you, righteous God. In Jesus' name, we pray. I don't know whether you are still hearing me. Hallelujah. I don't know whether you people are still hearing me or you are people are still there. Hallelujah. Hallelujah. I don't know whether you people are still there. Let's pray the Lord. Release the glory upon my life. This year, let me overtake and recover all what that is mine. This year, let me overtake and recover all what that is mine. Somebody pray and talk to God. This year that you should overtake and recover all what that is yours. All what that is yours that enemy have robbed your life. All what that is mine that enemy have robbed me. Somebody pray. All what that is mine that enemy have robbed my life, that have robbed my dream. In the name of Jesus. This year I recover. Somebody pray that prayer. This year you recover back. This year you take it back. You take your glory back. In the name of Jesus. This year I take my joy back. Open your heart and pray. This year you take your glory back. Somebody pray that prayer. This year you overtake back. This year you possess your possession. You not yìí mo gbẹ̀tọ́ me padà. You not yìí mo gba me mi padà. Mo imoshe. ìmúṣẹ. Mo imoshe. ògo ìmúṣẹ. Kò ń ṣe o mo gba ògo ìmúṣẹ ní ọdún yìí i receive glory of fulfilment in this year mo gba ògo ìmúṣẹ mo gba ògo ìmúṣẹ lórí ìwé ìgbélú mi i don't know what you are praying for somebody pray that prayer i receive it mo gba ògo ìmúṣẹ ìmúṣẹ ògo ṣẹlẹ̀ sí ayé mi fulfilment of God fulfilment of glory happen to me fulfilment of glory happen for my life ẹ pe orúkọ Jésù mo gba ògo ìmúṣẹ La tutelima wushate. Gado moko prado tikayaba. Open your heart and pray. Mo gba ògo ìmúṣẹ. Ayé ọmọ mi gbà. Ilé mi gbà. Ọ̀nà mi gbà. Mo gba ògo ìmúṣẹ. Can you lift your voice to God? Nekatu telimasa. Gba ògo ìmúṣẹ rẹ. Ní orúkọ Jésù. In this very year. In this very month. In this very year. Nínú ọdún yìí. Láti inú àdúrà yìí lọ. Mo gba ògo ìmúṣẹ ìmúṣẹ ògo bàlẹ́ ayé mi ìkàyàbàbà o lè sọ́ntìyàbò in Jesus name we pray. ìwọ tó o ti fi àdúrà yẹn if you have not yet been a blessing to somebody I want you to do that now if you have not yet been a blessing to somebody by sharing that this prayer hallelujah I want you to do it now ẹ mo fẹ́ kẹ́ ẹ ṣe ìwọ tó ti ṣe ṣe àdúrà ní ń gba agbára ń gbà fàdúrà ẹ̀rọ ọmọ ẹ lọ́wọ́ hallelujah fàdúà rọmọ fàdúà yìí rọmọ nìkejì lọ́wọ́ hmm. fàdúà yìí rọmọ nìkejì lọ́wọ́ ẹ pé orúkọ Jésù ògo bú jáde nú ayé mi somebody pray that glory manifest in my life I want you to open your mouth and pray glory manifest in my life let's pray that glory manifest in your home ìwọ ògo bú jáde nínú ayé mi I want you to pray to that prayer ìwọ ògo let glory manifest in my life ìwọ ògo bú jáde nínú ọ̀nà mi I want to begin to lift up voice that glory manifest in your life ìwọ ògo bú jáde nínú ayé àwọn ọmọ mi glory manifest every hidden glory manifest gbogbo ògo tí ayé gbé pamọ́ ayé gbé pamọ́ jáde síta. Si all the glory that be hidden, let it come forth. In the name of Lazarus came forth. Ikayababa, let the glory in the name of Jesus. Let my glory come forth. Ogo me buja de baba. Pray that prayer that they can know my son to yaba. Let take care of yaba. Open your heart to pray that the glory of God manifest in your life. It will go me jade zita. ìwọ ògo ayé mi jáde síta let the glory manifest in my life pray that prayer that the glory of heaven manifest in your life that the glory of heaven manifest in your life that the glory of heaven manifest in your life that the glory of heaven manifest in your life somebody pray that prayer èèyàn kan gbàdúrà yẹn ògo ọlọ́run fa àánú ayé mi let the glory of heaven manifest in your life in the name of Jesus let the glory of favor manifest in your life in the name of Jesus Somebody pray that prayer that the glory of heaven manifest in your life, that the glory of heaven manifest in your home, that the glory of heaven manifest life of your children. Ìwọ ògo ọ̀run farahàn ayé mi. In the name of Jesus, pray that prayer, pray that prayer, pray that prayer that the glory of heaven to manifest in your life, that the glory of heaven manifest in my home, the glory of heaven manifest life for my children. No more delay of glory. No more delay of glory. Somebody pray that prayer. No more delay of God's glory. In the name of Jesus. In Jesus' name, we pray. Pray and talk to God. Say, in this year, I recover, I overtake, I recover. All years that enemy have delay of your glory, God can give you a reward of those years in one day. You can have it back in one day. Someone can have the glory back in just one day. You can possess your possession just one day. Say, I, I, I, I, I, I, I, I recover. I overtake, I recover. In this year, I overtake, I recover. The years that enemy have delayed me, the years that enemy have denied me, gbogbo gbogbo ọjọ́ tí sátani ti gbari lọ́wọ́ mi ètò yìí dá mi dúró tó fi dá ògo mi dúró tó dá yọ ọmọ mi dúró mo gbẹ̀tọ́ mi padà lónìí o lọ́wọ́ lọ́wọ́ ẹkún mo gbẹ̀tọ́ mi padà lọ́wọ́ ìtìjú ogun mo gbẹ̀tọ́ mi padà ẹ pé orúkọ Jésù I overtake I recover it all mo lé orúkọ Jésù mo lè bá lónìí mo gbẹ̀tọ́ mi padà mo lè bá lónìí lórúkọ Jésù nínú ọdún yìí mo lè bá nínú ọdún yìí mo lè rí ayé mi bá rí ògo mi mo lè bá and yababosa ẹ gbàdúrà nínú àdúrà ìmọ̀lẹ́bà in the name of jesus remember we had just few days to go ní orúkọ jésù moleba, mole bá mo lé ayọ̀ mi bá mo lé ògo mi bá ìwọ agbára ìdíwọ́ àti ìdènà ìwọ agbára moleba. somebody pray moti kado da masute yaba, moleba. lè Somebody pray that prayer. I recovered. I recovered. I recovered. I recovered. I recovered. I recovered. I recovered. I recovered. I recovered. I recovered. I recovered. In the name of Jesus, I recovered the glory back. I recovered the blessing. I recovered the favor. I recovered in the name of Jesus. agba ògo padà agba ògo padà agba ògo padà we recover the glory back in the name of Jesus agba ògo kí ẹsẹ̀ ẹni kó tẹrẹ láyé ní orúkọ Jésù ògo ògo ògo ògo tí ẹsẹ̀ ó fi tẹrẹ tí ẹ̀fẹ̀ ó fi rìnrìn kórè ní orúkọ Jésù agba ògo ìpadà we recover this glory back in the name of Jesus by the power of heaven we recover it back we possess our possession in the name of Jesus. We possess our possession in the name of Jesus. We recover back in the name of Jesus. We recover the glory in Jesus' name. We pray. I want you to get that oil. He says in Psalm 89, the Bible talks about it, that he anointed David with oil. He said, With holy oil, I have anointed David. pẹ̀lú He said, I've anointed David with holy oil. Hallelujah. He said, With my holy oil, I've anointed David. Hallelujah. Now, I want you get that oil with you. Say, Lord, as I anoint myself with this oil, let my life receive a great turnaround. Tí bá ti fi òróró ìkanra mi bàbá, ayé mi jẹ́ kó rí ìyípadà ńlá ìwọ ìyípadà ògo wọnú ayé mi lọ ìwọ ìyípadà ìbùkún let it enter into my life a great transformation of glory a great transformation of fulfilment ní orúkọ Jésù kí ayé ẹni kó gbéra sọ pé kí ìpè ẹni kó kí n kúrò nínú ìrakòrò ẹnìkan gbàdúrà èèyàn lè máa rìn ṣùgbọ́n nínú ẹ̀mí ó rakòrò ni mo mẹ́nìkan sọ̀rọ̀ òórìn ṣùgbọ́n nínú ẹ̀mí ìrákòrò lẹ́ni yẹn wà olúwa gbé mi kúrò nínú ìrákòrò as I anoint myself let me receive healing to rise up let my life receive healing to rise up kí iṣẹ́ mi kó gba ìyanu kó dìde lẹ̀ kí ayé ọmọ mi kó gba ìyanu somebody pray, pray that prayer nígbà ní as I anoint myself májè fòróró ìpínra mi ní orúkọ Jésù ayé mi kó dìde lẹ̀ ayé ọmọ mi kó dìde lẹ̀. Somebody pray that prayer. Borúkọ Jésù yẹn dára. As I anoint myself, let my life rise up. Ayé mi kó dìde. Ayé mi di dìde. Ayé mi kó dìde. Ilé mi kó dìde. Ní orúkọ Jésù kí n gbàmì ọ̀tun. Àmì ògo àmì àṣeyọrí. Ọmọlọ́run lanu gbàdúrà. Borúkọ Jésù. Àmì ìrànlọ́wọ́. Ní orúkọ Jésù. Àmì ìbùkún. Àmì ìgbéga. Ẹ pe orúkọ Jésù. Mo ṣe fòró ìyanra mi ẹ pe orúkọ jésù láti ilé mokoso tó yaba ohun rẹ kó bẹ̀ sí ṣẹlẹ̀ fún mi ohun rẹ kó bẹ̀ sí ṣẹlẹ̀ nú alé mi ohun rẹ kó bẹ̀ sí ṣẹlẹ̀ nú ayé àwọn ọmọ mi ọmọ náà ńlá ló gbàdúrà bí orúkọ jésù lè pàlú takayaba mòtórì makú ṣekeyaba repatundele mokotiyabo ọmọ náà ńlá ló gbàdúrà mokorobo sotoyaba repatutelemo as i anoint myself let my life receive a turnaround mo fi òróró ìkanra mi ayé mi kó gba àánú ní orúkọ Jésù ayé mi kó gba àánú in Jesus name we pray Psalm eighty nine verse twenty says I found David my servant Olúwa wá mi rí lónìí Olúwa wá ayé mi rí lónìí Lord locate me. You can be among the multitude and that person can get lost in it. Ìyẹn lè wà láàrin ọ̀pọ̀ ènìyàn kó sọnù ń bẹ. Ṣùgbọ́n ìyẹn tún lè wà láàrin ọ̀pọ̀ ènìyàn kí Ọlọ́run sì wá I've told you I've seen the miracle happen in the midst of people. Mo ti rí ìyanu tó ṣẹlẹ̀ láàrin àwọn ènìyàn. Hallelujah! Láàrin ọ̀pọ̀ thousands of people. Àǹtí ìyanu sì ṣẹlẹ̀ hallelujah torí pé ọlọ́run wù wá rí láàrin àwọn èèyàn yẹn èèyàn lè dó èèyàn you can be just two people and káyé má rí èèyàn so èèyàn gbà ibi tí mo tó tèrò wà you can be lost in the crowd èèyàn sì lè wà níbi kékeré náà kí wọ́n tiẹ̀ káyé má rí èèyàn àpọ̀ ń bí àpọ̀ ń bí ọlọ́run ló máa ń wá èèyàn rí ẹ pe orúkọ jésù he said i have found david ọlọ́run wá dáfídì rí i ó ní i found david èmi ọlọ́run wá dá olúwa wá mi rí nínú ọdún yìí olúwa wá ọ̀nà mi rí olúwa wá iṣẹ́ mi rí olúwa wá ayé mi rí mọ́nà lanu gbàdúà ẹ pe orúkọ jésù olúwa wá mi rí ah makai masaida. orúkọ jésù dáadáa olúwa wá ọmọ mi rí làtọ́lì makusaka. lè prondo sí kẹtẹlẹ́wọ̀ wá ti torí gbàdúrà fọmọ rẹ lòtàgádà bagayaba kodonimakutekele mokotekele bọ làkíndèrè mokosanda ẹ pe orúkọ jésù olúwa wá mi rí sẹ wá ayé mi rí gbogbo ayé tí ayé ti jùnù gbogbo gbogbo ògo tí ayé ti jùnù sẹ pé kó máa lọ bẹ́ẹ̀ ni à ilé àmàsáàdà kòndòlèmọkò tèlébọ gbogbo gbogbo ògo gbogbo ẹwà tí ayé ti rán níṣẹ́ ní orúkọ jésù lànà ògbàdúà olúwa wá mi rí locate me o god locate me o god find me o god find me o god in this prayer find me o god in this prayer find my life o god in this prayer in jesus name we pray mo ní ọ̀pọ̀lọpọ̀ ní ayé ti rán níṣẹ́ that the enemy the, the, the, the enemy have sent them an errand wọ́n ti rán wọn níṣẹ́ pé kó rìn jìnnà máa rìn lọ ní ẹ wo ẹlòmíì wọ́n ti fi ohun ran wọ́n ti fi ohun wọ́n ti fi ohun lójú àlá náà ti ran níṣẹ́ ẹlòmíì lójú ayé náà ti ran níṣẹ́ pé kó ṣáà máa rìn lọ kò sí nǹkan tẹ́ni ẹ ṣe kó lè bọ́ sí torí pé ayé ti ran níṣẹ́ kò síbi tó yẹ kó wà mọ́ olúwa gbé mi dìde ní ìràkòrò ayé tí mo wà yìí àní kò gbàdúrà ọ̀run ẹ wá mi rí kẹ́ ẹ ṣe àtúnṣe ayé mi lónìí o ẹ ṣe àtúnṣe ayé mi yìí ìta ìtọwọ́ bọ̀ yìí mo ní ẹni tó bá ní kò sógun wọ́n ń tàn ní ogun wà bíbélì náà sọ bẹ́ẹ̀ ogun wà kó mú ọ borí tiẹ̀ ni kí ogun rẹ má gbé ọ jẹ ni kógun yẹn má gogun kógun yẹn má pẹ́jù inú ayé ẹni ni tó tó bá pẹ́jù abá nǹkan rere jẹ́ àfàkókò ṣòfò ẹ pe orúkọ Jésù níbi tí ayé sọṣẹ́ mi sí Olúwa wa lónìí wọ́n ju Jákọ́bù wọ́n jù sóko ẹrú wọ́n ránṣẹ́ ayé ránṣẹ́ ṣùgbọ́n ọ̀run warí Joseph wọ́n ran Joseph náà ni wọ́n ran níṣẹ́ ṣùgbọ́n ọ̀run warí wọ́n ran níṣẹ́ ọ̀run warí Mósè ẹ o ẹ ẹ o náà ó wọnú gbó lọ forty years ni ṣùgbọ́n jẹ́ ọlọ́run warí ó warí sẹ́ ó wá padà wá ibẹ̀ ni ò bá kú sí torí nǹkan ran níṣẹ́ ṣùgbọ́n ọlọ́run wá rí whatever thing that has sent you an error, let holy spirit locate you ẹ pe orúkọ jésù ọ̀run ẹ wá mi rí ẹ wá ayé ọmọ mi rí he say i found david ọlọ́run wá dáfídì rí o ẹ pe orúkọ jésù olúwa wá mi rí nínú àdúrà yìí ní nànàmàkà payaba lórílẹ̀‐èdè tí mo wà yìí ó dán kí n dìde lábẹ́ ìràkòrò lábẹ́ ìràkòrò nínú ẹ̀mí ní orúkọ jésù ìwọ tó ń rákòrò yẹn ayé mi tó ń rákòrò iṣẹ́ mi tó ń rákòrò à ah, pásítọ̀ mo lẹ́sẹ̀ méjì náà kí ni pásítọ̀ yìí sọ màkà Ben Johnson ni mí mo lè sáré làkàlì mà ń sàtẹ́lì mo kó sàtẹ́yà bò tó di mà kó so tó lè mà kú sí kètèyà ó yá porúkọ Jésù ó yá ó yá ó yá ó yá ó yá ó yá láti kété kéde kò sé màkú rabakaba ẹ pé orúkọ Jésù olúwa wá mi rí o tó bá pé Usain Bolt ló sì pera rẹ èmi ìpínlẹ̀ tó jẹ́ mẹ́ porúkọ Jésù ṣùgbọ́n kó o dìde lábẹ́ ẹ̀rákòrò ìkàyàbàrà ayé mi ò gbúdọ̀ rákòrò mọ́ olúwa wá mi rí o ní orúkọ jésù father locate me somebody pray father locate me find my life ẹ wá yọ ọmọ mi rí ẹ wá mi rí ẹ wá àgọ́ ara mi rí gbogbo ẹran tó ti pín ní orúkọ jésù gbogbo ẹran èèyàn tó ti pín ní orúkọ jésù gbogbo gbogbo àgọ́ ara tí ọ̀tá ti gbọ́ wọlé olúwa wá mi rí olúwa wá mi rí as I anoint myself in the name of Jesus. As I anoint myself, let my miracle happen. As I anoint myself, let my miracle happen. Mo ṣe fòróró ìkanra mi, ìyanu mi kó ṣẹlẹ̀, ìwòsàn mi kó ṣẹlẹ̀, àtúnṣe mi kó bẹ̀rẹ̀, ògo mi kó bú jáde, ìbùkún mi kó dé. Somebody pray in Jesus' name. We pray you can do better. Follow by date. Today is 20. Huh? Eh? Today is 8. Today is 20. Hallelujah. In the 20, so do it. Hallelujah. And the hand of the Lord be upon you. Jésù. He said, I found David, my servant, with my scars oil, I've anointed him. The Bible says, with my scars oil, I've anointed that means a value oil, a precious oil, I've anointed him. My hand will sustain him. Surely my arm will strengthen him. When the oil is upon him, he said, The Lord will sustain him. Surely my arm will strengthen him. He says, My enemy will not get better of him. He said, Ọ̀tá mi ò lè ṣe tó yẹ kán ṣe. torí pé òróró kan ti wà lára rẹ̀ ẹ pé orúkọ jésù mo fòróró ìkanra mi o ní orúkọ he said the enemy will not get better of you ìka as I anoint myself I receive a total transformation my work receive a total transformation as I anoint myself I receive the blessing of overflow I receive my joy I receive my miracle as I anoint myself I shall hear clearly. I shall see clearly in the name of Jesus. I, Baba, I receive total healing. Open your heart and pray. Pray as you anoint yourself in the name of Jesus. The blessing of overflow enter into your life. Ìbùkún Ọlọ́run wọnú ayé mi Road every evil mark disappear. Gbogbo àmì àmúbọ̀. Gbogbo àmì ìrákòrò. Ìkàyà The mark of crawling in the name of Jesus disappear from me. Somebody pray, as I anoint myself, I receive the blessing of God, as I anoint myself, in the name of Jesus. Mo ìfòró ìkara mi, ayé mi gba ayé me mógo jáde. Somebody pray, pray that prayer, pray that prayer, pray that prayer, pray that prayer, pray that prayer. That as you anoint yourself, things begin to move forward for you. Things begin to work well for you. As you anoint yourself, miracle of God, the blessing of God, joy of God in the name of Jesus shall be your portion. Oh, as I anoint myself in the name of Jesus, I receive the blessing. I receive the blessing. Double portion in the name of Jesus. As I anoint myself in Jesus' name, we pray. What do you want God to do for you in this prayer? I said the prayer will make sense when you receive the blessing of God àdúrà yẹn wá nítumọ̀ nígbà tíyàn bá rí ọwọ́ ọlọ́run yẹn tíyàn bá tí tí àdúrà ò bá gbà but you don't see any result the bible talks that it makes the heart weary you know and the God want you to be weary no God don't want us to be weary uh, he, he don't want to say oh, oh God told me so I can be weary and I, let me get weary no no it's not God is not telling you that you should get weary. that when you don't get a result, it makes the heart to weary. Now, what do you want God to do for you in this prayer? What do you want God to do in this prayer for you? You know, whatever you know, I do, I could, or whatever could fẹ́ wá what hand do you want God to comfort ọwọ́ wo lè fẹ́ kó bá ye yín pàdé ọwọ́ ògo lè fẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ẹ́. ìlérí wo lẹ fẹ́ kó wá sí ìmúṣẹ i hope you are praying i hope you are not sleeping mo lérò pé òun gbàdúrà yẹn àdúrà ni àdúrà ogun kankan ò lè ṣe kankan sátani kò lè fún kò lè fún ẹnì kankan ní nǹkan kan mo lọ sọ́dọ̀ bàbá yẹn kíní yẹn ṣe kíní ló máa pa kẹ́yìn hallelujah àfi tó bá ti ta ọkàn ẹ̀ fún sátani pàpàtà nìkan ló kù bẹ́ẹ̀ ni mo sọ. So ẹ pe orúkọ jésù mokoli ma kú ṣàkáyà bá kú sàté bọkòtóyà ọlọ́run ní máa ń túyàn sílẹ̀ màsútó tó tẹ́lẹ̀ máa káyàwá ọlọ́run ní máa ń gba ayé ẹni is God that delivers ọlọ́run ló máa ń ra ayé ẹ lọ́wọ́ tell the Lord what you want God to do for you olú máa ń báyàn ṣe ẹ pé orúkọ ọjọ́ dá kó ṣẹnu ayé rẹ ni gbọ́ àdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa ń wọ́n yìn o tó bá ṣe fún mi. Ọlọ́run mi o. I will praise you when you do it for me. N ó yìn ọ́ o. Ọlọ́run mi o. N ó o. Ẹlẹ́dàá mi o. Adánimàsí lè dùn Baba, màá yìn if you can do this for me olúwa ṣàánú fún mi bùkún mi i will praise you i will worship you olúwa ṣe ìyanu yìí fún mi bàbá lord do this thing for me màá sọ nípa orí ìwọ ọlọ́run fún gbogbo ènìyàn remember you are paying your vow you are vying before the lord màá yàn i will talk about this goodness open the doors for me fíre lé mi lọ́wọ́ káyé mọ̀ po o wà pẹ̀lú mi fi ògo ìfún mi bàbá thank everlasting father in jesus name we pray if you have that honey with you or any shoe anything that is sweet i want you to declare as i taste this bá ṣe fi tó ṣe dùn ìwọ ìkorò jáde nu ayé mi let the blessing enter ìwọ àdùn wọnú ayé mi Lord. Let that sweetness, let that joy enter into your life. Gbogbo ìkorò, Father, I cover that honey with blessing. As your people use as a point of contact, let it go to the root of life. Kó lọ sí kó lọ sí ìpìlẹ̀ṣẹ̀ ayé wọn. Gbogbo ń tó fi ìpìlẹ̀ korò, gbogbo ìbànújẹ́ bẹ̀. Ní orúkọ wọn ní Jábèsì ó ní ọmọ ìbànújẹ́ ni, wọ́n fi ìbànújẹ́ pinlẹ̀ ayé ẹ̀ ni. Ṣùgbọ́n ìkorò yẹn jáde lórúkọ jésù mo ní kó wọ ìyanu ìyanu ọlọ́run kó wọnú àgọ́ ara yẹn lọ ìwọ oyin kó mú ìbùkún jáde as you taste this honey or that sugar whatever i don't know what I, whatever thing you have in your hand let the blessing of overflow enter into my life ìbùkún ọlọ́run kó wọnú ayé mi ìdáni ìwọ ìkorò jáde mo máa dùn láti lọ i begin to experience joy mo máa dùn láti lọ in the name of jesus mo ẹ ẹ adùn lẹ́nu mi ayé mi mọ̀ ayé ọmọ rẹ mọ̀ adùn lẹ́nu ẹ lórúkọ Jésù ayé rẹ mọ̀ adùn ní gbogbo ọ̀nà mo pàṣẹ ní orúkọ Jésù as you taste it and it's so sweet in your mouth. I command the sweetness of God in every areas of your life. Upon your tongue, upon your life, upon your children, bitterness disappear, sorrow disappear. In the name of Jesus, failure disappear. Ìbànújẹ́ kó parẹ́ pare, ayé yín, ìkóró abakú satayaba, òṣì kó kẹ́ ẹ máa ìwòsàn yẹn kó àìsàn yẹn kó jáde kí ìwòsàn kó wọlé àìsàn yẹn kó jáde that sickness disappear from you in the name of Jesus may you begin to experience joy kẹ́ ẹ sí rí ìyanu in the name of Jesus. As on today bó ṣe fi ayọ̀ yẹn ohun yẹn kan inú rẹ tó mọ̀ lẹ́nu mo pa ní àṣẹ ní orúkọ Jésù ayé rẹ kó bẹ̀rẹ̀ sí màá not only by lips alone, that you begin to experience it in your life. As you know the sweetness of that of that honey or that whatever thing that you hold in your hand as a point of contact before the Lord, let your life begin to experience it. Financially experience it. In the name of Jesus, kí bẹ́ẹ̀ ṣe fi adùn yẹn sí ẹnu yín ní orúkọ Jésù adùn yẹn kó wọnú ìpínlẹ̀ yín lọ kó wọnú ayé yín lọ kó wọnú ayé ọmọ lọ ìwọ agbára ìkorò tí ayé fi bá yín sọ̀rọ̀ kó dópin lónìí agbára ìkorò lórúkọ jésù kó di asán agbára ìkorò lórúkọ jésù kó di asán ìbànújẹ́ yẹn kó parẹ́ òṣì yẹn kó kó ònú ayé yín ẹ̀gàn yẹn kó fi ayé yín sílẹ̀ ogun àrọmọbí yẹn kó parẹ́ o ìwọ tó lóyún sínú yẹn oyún rẹ ò ní bàjẹ́ in the name of jesus ayé ò ní boyún yẹn jẹ́ ó rí bí láyọ̀ wàá gbúrò ọmọ yẹn ní orúkọ jésù wàá ṣe iye ọmọ yẹn wàá ṣe bàbá ọmọ yẹn ní orúkọ jésù ẹ jẹun ọmọ ìkàyàbá all what you have labour for shall bring forth fruit for you. All what you have labored for shall bring forth fruit for you. You will not labor in vain. Ní orúkọ Jésù ẹ̀ ní ṣe lásán. Ọ̀run gbàre ayé yín jáde. Ògbó ayé yín jáde wá. Ẹ̀wọ̀ Ọlọ́run bú jáde. In the name of Jesus let your life begin to receive a great turnaround ayé yín kó bẹ̀ẹ̀ sí rí ìyípadà ńlá ilé yín kó bẹ̀ẹ̀ sí rí ìyípadà ńlá ògo yín kó bẹ̀ẹ̀ sí rí ìyípadà ńlá bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi olúwa wa gbogbo ẹni tó ń rákòrò nú ẹ̀mí today I decree the word of God rise up in the name of Jesus that man was there for thirty eight years àgbà tí ọlọ́run gbé dìde ní orúkọ Jésù nínú àánú dìde lẹ̀ ògo dìde lẹ̀ ògo tó ń rákòrò dìde lẹ̀ ògo tó ń rá dìde lẹ̀ ní orúkọ Jésù rise up and begin to shine the word God will declare arise and shine for your light has come and the glory of God has risen upon thee rise up and begin to shine delay vanish from you failure disappear from your life the blessing of God upon your life, go in this blessing of God and return with a great testimony. In Jesus' name, our Lord, we pray. Amen. Amen. Amen. In Jesus' name, you are blessed and highly favored. I cover that water by the blood of Jesus Christ. Let everyone trust in God for the fruit of your womb. Let the miracle happen in the name of Jesus. May you, may God of heaven give you a partner this year May you have a celebration of marriage this year, even though you don't think about it. May the miracle happen for you. May you have that testimony. In Jesus' name, our Lord, we pray. Amen. Amen. Amen. Hallelujah. Hallelujah. May just put him under the prayer and continue. Um, today is Thursday. Okay, let's see if there's grace for midnight. Um, be able to come together. But remember, as we are getting close to the fasting and prayer end this Sunday, so I want you to just take more of your time and seek the face of God in the word and position yourself for your miracle. And I pray that the Lord Jehovah God we we grant you the desire. Ọlọ́run yóò dá wa duri lórí ẹ̀bẹ̀ wa gbogbo ẹ̀bẹ̀ tẹ̀lé gbogbo ntẹ́ fẹ́ kó ṣẹlẹ̀ ní kí Ọlọ́run kó fi fún no delay no deny in the name of Jesus olúwa ti rán àwọn áńgẹ́lì ẹ̀ jáde gbogbo áńgẹ́lì tí olúwa rán láti wá gbére ìwá fún yín lórúkọ Jésù kó bá yín àmín the Lord has sent his angels towards you that angel shall locate you that angel shall find you in the name of Jesus that angel shall locate you the, those angels shall locate you shall find you in the name of Jesus. So shall it be. Go in God's blessing and return with a great testimony. It is well with you. In Jesus' name we pray. Amen. Amen. Amen. God bless you. Thank you for being here. Go in God's grace. Ẹ padà pẹ̀lú ẹ̀rí ńlá o. Kí ẹ̀rí yín kó sì pọ̀ lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ ni ó sì rí. Apẹ̀rẹ̀ àṣetì. Olúwa finá sí o. O ò ní gbérin mọ́. Bẹ́ẹ̀ ni ó sì rí. Apẹ̀rẹ̀ àṣetì. every every every basket for failure consumed by fire gba ohun receive a new thing as on today in the name of jesus so shall it be in jesus name we pray amen see you at midnight god bless you bye bye